ayé mi ó yá ṣìdẹ nu ayé mi ó yá ṣìdẹ nu ayé mi ó yá ṣìdẹ ní orúkọ jésù ìwọ òkè ní orúkọ jésù ìdágbékọ ayé mi lónìí ó yá ṣìdẹ ní orúkọ jésù ó yá ṣìdẹ ní orúkọ jésù ó ní orúkọ jésù ó yá ṣìdẹ lórúkọ jésù kristi olúwa wa ó sọ fún jésù ní ọdún ìṣe olúwa fún mi ní ọ̀rọ̀ sọ nínú ayé mi olúwa fún mi ní ọ̀rọ̀ sọ ẹnu mi dó tókè ní orúkọ Jésù olúwa fún mi ní ọ̀rọ̀ sọ ẹnu mi jó tókè olúwa fún mi ní ọ̀rọ̀ sọ ẹnu mi jó tókè ní orúkọ Jésù olúwa fún mi ní ọ̀rọ̀ sọ ẹnu mi jó tókè ní orúkọ Jésù gbàdúrà o láti rí ọ̀rọ̀ sọ ní ọdún ìníṣẹ́ ní orúkọ Jésù o láti rí ọ̀rọ̀ sọ nínú ọdún ìṣẹ́ o láti rí ọ̀rọ̀ ìròyìn ayọ̀ sọ ní orúkọ Jésù ní orúkọ o láti rí ìròyìn ayọ̀ sọ o láti gbà ní ó di dandan ni ẹnu mi jó tókè gbogbo àgbà tó ń pa mí lẹ́nu mọ́ láyé gbogbo àgbà tó jẹ́ pé kí n fọhùn gbogbo àgbà tí ò fẹ́ kí n fọhùn rí láyé ní orúkọ Jésù gbogbo àgbà náà <clears throat> ní orúkọ Jésù Olúwa bàjà Olúwa àgbà náà bàjà bàjà bàjà bàjà bàjà bàjà bàjà bàjà Olúwa dìde dìde ìjà sí dìde ìjà gbogbo àgbà tí ò fẹ́ kí n fọhùn gbogbo àgbà tí ò fẹ́ kó dún tí ò fẹ́ káyé kó gbóhùn rẹ ní orúkọ jésù olúwa gbaná olúwa kọjú dàsí olúwa kọjú dàsí olúwa dìde dìde dìde dìde dìde dìde dìde dìde dìde dìde dìde dìde dìde dìde dìde dìde dìde dìde dìde gbàdúrà dìde óyá gbàdúrà óyá ní orúkọ jésù olúwa dìde ní orúkọ gbàgbà tí ò fẹ́ kí n ṣe rere ní orúkọ jésù gbàdúrà kí ọlọ́run kó dìde ogun ràkàkà kàbùwà sùwà yàkàbílẹ̀ǹdè gàbùwà màsúndèlè bùwàbùwà ní orúkọ jésù olúwa dìde olúwa dìde ṣùgbọ́n nù ayé mi dìde dìde dìde dìde mo wá bá a bá náà jẹ ayé dada láyé ní orúkọ adójútì ní ènìyàn ní orúkọ jésù olúwa bá gbá náà jà lórí ayé mi o ní orúkọ jésù bàjẹ́ gbúwàdúwà lórúkọ jésù kristi olúwa wa. agbára ọlọ́run pọ̀ agbára ọlọ́run pọ̀ ó lànà sórí wò. fẹ́ kó wo Jésù abánisẹ̀ òde ọ̀run ńlá. Jésù tó lágbára tó pọ̀ nígbà tí agbára abánisẹ̀ òde ọ̀run bá mi ṣe tèmi láyé. àlè lànà tó sọ òkun di títì hmm. ọlọ́run tó sọ òkun di títì láyé ètò mú àwọn ọmọ rẹ̀ làkọjá ogun ayé mi olúwa làkọjá lónìí ogun ayé mi ò ogun àbínibí ogun ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ogun tí ń bá ayé mi fínra ní orúkọ jésù olúwa làkọjá lónìí màkúndà ló sọ rìkàpàkùmbà kòtò tó lì bòrògòdò. So mayagada godogodo kotokotogombwa lambrokotoboso brogodogogo lambragadagadagadaga masogorokoto brogodo sikikebwa lamblagadelebosigaba ọmọ ọlọ́run gbàdúà tí ọlọ́run bá lànà sójú òkun ètò wọdí jẹ́ríkò ogun ayé mi olúwa gbé mi olúwa gbé mi gbàdúà kí ọlọ́run kó gbé ogun rẹ mi olúwa gbé ogun mi mi.